now wàyí o lẹ́yìn ìgbà tá a ti ṣe ìfáàrà pẹ̀lú ọ̀rọ̀ méjì tí mo ti sọ síwájú yìí ohun tó wá kàn báyìí ni pé kí ni ìgbàgbọ́ àwọn oníkọ̀dìríyà kì í ṣe ìgbàgbọ́ Abdulkadir Jilani la fẹ́ sọ. So àwọn tí wọ́n dá kọ̀dìríyà sílẹ̀ lẹ́yìn ikú Abdulkadir Jelani tí ẹ̀ bá gbàgbé um, ànábì sọ̀rọ̀ arákùnrin kan sallallahu alaihi wasallam wọ́n ń pè ní uwais uwais ànábì sọ̀rọ̀ rẹ̀ fún àwọn sọ̀hábà pé ẹnìkan ń bọ̀ láti Yemen torúkọ rẹ̀ ń jẹ́ uwais ẹni tó bá báláyé nínú ẹ̀yìn sàábẹ̀ mi ẹ súnmọ́ kẹ́ ẹ ní kó ṣàdúrà fún yín o ẹni rẹ ni o ǹjẹ́ jẹ́ mọ̀ pé nígbà tí Uwaisi tó kúrò láyé tán nígbà tó kúrò láyé tán àwọn èèyàn lọ dá Uwaisi yà sílẹ̀ wọ́n sì gbé sí abẹ́ ìlànà Sufi whereas Uwais bunu Amir kò mọ nǹkan kan nípa ìlànà náà títí tó fi kúrò láyé so àpèjúwe wise òun náà ni àpèjúwe Sheikh Abdulkadir Alijilani rahimahullah nítorí náà ìgbàgbọ́ àwọn oníkọ̀dìrí yà òun ni mo fẹ́ máa kàṣẹ́tì wa kì í ṣe ìgbàgbọ́ Abdulkadir Jilani ní ti àwọn tìjáníyà ìgbàgbọ́ Shehu Ahmed Tijani òun ni mo kà sí etí wa eléyìí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì ń lò tí wọ́n sì ń tẹ̀lé àmọ́ ní ti Abdulkadir Jilani ní tiẹ̀ ìgbàgbọ́ alùsùnà ìgbàgbọ́ tànàbí mú wá tiwọn ìyẹn Sheikh Abdulkadir Jilani ṣùgbọ́n àwọn tí wọ́n dá kọ̀dìríyà sílẹ̀ àwọn tó ń dá kọ̀dìríyà sílẹ̀ ìgbàgbọ́ tiwọn ni a fẹ́ máa kà báyìí pẹ̀lú yọ̀ǹda Allah now nínú nǹkan tí tí àti màá wá lò fún ìgbàgbọ́ àwọn oníkọ̀dìrí yà òun ni mo mú lọ́wọ́ yìí tí àyí mo lérò pé ẹ ti rí orúkọ ẹ ní alifuyudot arobaniya filimaathir wàlẹ̀ aurad alikodiriya tíà yìí alifuyudot arọbaniya fili maasir wali aurod alikọdiriya ẹni tó kọ tíà náà alhaji ismail alhaji ismail ọmọ asayidi muhammadu saheed alikọdiri lọ́kọ̀ tí a yìí tí a ti mo fẹ́ lò nìyẹn alifuyudot arobaniya filima athir wal arod wal arod alikọdiriya ẹni tó kọ́ onaa náà Ismail bun asayid Muhammad Said Al-Qadiri ẹ̀ríkì mọ̀sánlẹ̀ kan wípé kì ṣe Sheikh Abdulkadir Jelani ló dá Kọ̀dìríyà sílẹ̀ àwọn yẹn ni wọ́n dá lẹ̀ lẹ́yìn ikú rẹ gẹ́gẹ́ bó ti já sí pé kìí ṣe Uwaisi ló dá tọ̀ríkọ̀ Uwaisiya sílẹ̀ nígbà tó kúrò láyé tán làwọn kan dá lẹ̀ lẹ́yìn ikú tiẹ̀ náà gẹ́gẹ́ bó ti já sí pé ànábì Isa alayhi salam kìí ṣòun ló dá christianity sílẹ̀ àwọn míì ni wọ́n dálẹ̀ àwọn mr paul àwọn ni wọ́n dálẹ̀ àmọ́ tó dá sí pé wọ́n wá gbé kọ́ ànábì Isa lọ́rùn Allah fún ara rẹ̀ ó sì ṣe àfọ̀mọ́ ànábì Isa ọmọ Maryam alayhi salam wàyí o afẹ́wá máa mú àyọlò wá àyọlò náà mo ti kọ́ sínú ìwé yìí àṣírí ńlá àyọlò tí mo fẹ́ lò nínú tíà ìṣe mo ti kọ́ ní Yorùbá sínú àṣírí ńlá bákan náà mo ti kọ́ sínú Gẹ̀ẹ́sì rẹ̀ the top secret ó wà ń bẹ̀ bákan náà mo ti tẹ̀ jáde sínú ìwé yìí náà tá a kọ ní lárúbáwá pọ́nbélé nìkan ó ní àtìjàníyà wàlìkọ̀dìríyà fún àǹfààní àwa tí a bá bùkátà sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti kọ jáde sínú ìwé ibẹ̀ náà ni màá ti wá máa kà jáde fún sí etígbọ̀ wa pẹ̀lú yọ̀ǹda Allah Abba Saidi ṣé ṣẹ́jú márùn-ún ti pé báyìí Ha? Waalaikumsalam. Kim? Okay.